وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى تتكو إجوكواني أني أني tó آخر يوم الأحد al-ahad ní àti oṣù ti ojú ọ̀run àti ti Gregorian ọba tó fi yọnu rẹ̀ tó fi yọ̀ǹda jòkó náà fún wa kọ́ má fi ìbínú rẹ̀ kọ́ má fi tó wa ká tàbá observe tàbá rántí ọjọ́ ahadi ìgbẹ̀yìn báyìí a máa ń fi àníkàmá fi dáhùn àwọn ìbéèrè pàápàá jùlọ ní ìjókòó khasan pẹ̀lú àwọn ọmọ ìyá wa ní obìnrin torí wípé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan ó ń rú látọ̀dọ̀ wọn nítorí wọ́n ń rú yìí kò mọ lọ́dọ̀ wọn ó ń affect inú ilé Ọ affect àdúgbò ó affect ìlú ó affect ayé torí bí ọba adẹ́dà bó ṣe tu ọ̀rọ̀ wọn sí ló fi jẹ́ pé ìjókòó kọ́sán ó pàtàkì pẹ̀lú wọn àtúnwá fẹ́ràn wa létí pé a sọ tẹ́lẹ̀ wípé àwọn ọmọ ìran wa létí pé ìgbà tí a tírìtì zina àti tí ó tún burú jù yẹn lọ tó jẹ́ lewap géè ọkùnrin ń súnmọ́ ọkùnrin obìnrin ń súnmọ́ obìnrin ọkùnrin ń súnmọ́ ẹranko wọ́n ń súnmọ́ ẹyẹ wọ́n ń súnmọ́ ajá látara wípé yàní ọkàn ò dúró lórí bí ọba adẹ́dà ṣe fẹ́ kó dúró mọ́ ìṣesí ó ti ń yapa sí bí ọba adẹ́dà sì gbé kalẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé falamma zágú azáàkọlọ kòlùbọ táwọn èèyàn bá ti tí wọ́n yẹsẹ̀ kó lójú ọ̀nà àgbékalẹ̀ bọ́ ọba adẹ́dà ṣe ṣètò rẹ̀ ọlọ́run ọbọ̀ wà yóò tí wọ́n bá ti yẹsẹ̀ ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó pe àkíyèsí wá sí láti fi tú àyà ọba adẹ́dà tí ń sọ fún alẹ́ Qur'an Karim pé qad aflaha man zakkaha wa qad khaba man Allah subhanahu wa ta'ala ń pe àkíyèsí wá sí pé wan nafsi wa ma sawaha ẹ̀mí àtàdámà rẹ̀ ọkàn manzakaha ẹni tó bá fọmọ́ kọ́dọ̀ aflaha ó ti jèrè kí ni àfọmọ́ ẹ̀mí ó ní kí ṣùúr ìmájẹ́kẹ̀rì ọkàn jẹ́yàn pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lè kí ọlá lórí rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe. ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbà tí arákùnrin kan náà wọn sàábẹ̀ rọ̀dẹ́ aláàánú tó ní gbà mí níyànjú tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sọ fún ó ní máa tijú ọba adẹ́dà bó ṣe jẹ́ pé tó bá wà níwájú alápọ̀nlé èèyàn níwájú lọ́dọ̀ nínú ọkàn rẹ pé alápọ̀nlé yẹn lélẹ́yìí ò ní fẹ́ ṣe tí ò fẹ́ ọba adẹ́dà ni kọ́ máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ẹ lórí rẹ̀ kọ́ máa tijú kí àárín ìwọ àti ẹ̀ má bàjẹ́ torí tí àárín ẹ̀dá àtọba adẹ́dà bá ti bàjẹ́ fa inna lillahi wa inna ilayhi raji'un ni Allah subhanahu wa ta'ala tó fi ń pe àkíyèsí wá sí i. ó ní fa'ama man khafa maqama rabbihi sọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó ń páyà pé ọba adẹ́dà lékè ọ̀la lórí òun o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe fanaha anil hawa wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ ìtìkùtì tó ń tì ti ọba adẹ́dà ń fẹ́. èyí ni wípé ó mú tọba dẹ́dà gbọ́ kò yà ní tí ọba dẹ́dà gbé kalẹ̀ tó fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fa inna al-jannata hiya al-ma'wa yóò máa tẹ̀síwájú sí ni iṣẹ́ rí yóò máa rọ̀ ọlọ́rùn sí láti ṣe tí ó fi jẹ́ yí àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú àjẹ́nà kọ́lọ́mọ́sà ṣètò abẹ́ fáwọn mẹ́ntọ́rọ̀ ṣùgbọ́n tó bá kọjá àlà ọlọ́run ọba ní kọjá wípé ọ̀rẹ́ anybody ọjà kùn bọ́bá ti wùn lòun ó ṣèṣe wà á sọ̀rọ̀ lè hayata duniya ó jẹ́ kí ní sòdó táyé kó borí kó lékè ìpáyà ọlọ́run ọba lọ́kàn kò sí tí ò ní lè ṣe òjíṣẹ́ náà sọ́lá àṣọ́lá ti sọ pé ilẹ̀ mtẹ̀fẹ́tàhí fọ́sùnà àṣìta tó o bá ti tijú ọlọ́run ọba yìí pé ọlọ́run ọba mú ọwà o ó dẹ̀ máa ń tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe kò sí tó ní lè dánwò tó o ti ní tìjú pé á ah, ẹni tó ní tìjú kìí sẹni tí ń sọ̀rọ̀ tí ń dorí kodò ẹ̀ẹ́n tàbí tí ẹni tó ní tìjú ni ẹni tí ó ń kíní yìí ọ̀tọ̀ kọ́tọ́ ń ṣe léyìí torí pé ọba adẹ́dà kọ́ ntọ́ yẹ ń ṣe ní torí pé ntọ́ba adẹ́dà ń fẹ́ ni bó tiẹ̀ jẹ́ pé ọ tako ntẹ́mi ń fẹ́ ó jẹ́ kí n tó ń fẹ́ àti tí ọba adẹ́dà ń fẹ́ kọ́ papọ̀ torí wípé tá à ń bá ọlọ́run ọba ṣe torí kó tẹ̀lé wa tàbí asákò fún nǹkan torí wípé à ń páyà tí ó ṣẹlẹ̀ sí a lórí rẹ̀ tí èṣe torí ìtọ́ náà ọba ọ̀kan náà ní méjèèjì ìfẹ́ náà ní méjèèjì ìyapa sífẹ́ nú torí wípé yẹn fẹ́ fi wójú rẹ ọba adẹ́dà ó ní páyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tí ó jẹ́ kìsìn ìsòdó ta yóò lékè lórí ti tí ìfintọ́lọ́ba adẹ́dà ń fẹ́ wọ́n ní fa'ina al-jahima hiya al-ma'wa yóò máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni yóò gborí ọkàn rẹ̀ yóò di lórí aburú ṣíṣe tí ó fi jẹ́ pé kíni àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú jahim ni kọ́lọ́n ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ bá fi ẹran kan ọ wà nínú ara tó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀dá yòókù ara rẹ̀ ọ yanjú tó bá ti bàjẹ́ gbogbo yòókù ọ bàjẹ́ kí ni bá ṣe ẹran ọ lẹ̀mí ọkàn tí ìpáyà ọlọ́run ọba bá ti wà nínú ọkàn ẹ̀dá ìyókù ó torí pé kí ni alqalb mẹ́lẹ́kulẹ̀ abdan ọkàn ní ń darí ara ibi tí ọkàn bá wà lára máa lọ tí ìfẹ́ ọba dẹ́dà tọba wá mú nígbà èèyàn ara rẹ̀ ọ̀rọ̀ fún láti ṣètọba dẹ́dà Allah subhanahu nínú tí wá máa mú kí ara ọkàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ ò ní kí ahọ́n rọ̀ fún tọba dẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọba dẹ́dà ní ìrántí téèyàn ọmọ ronú lérí téèyàn ń fẹnu sọ eléyìí pàtàkì ní gbogbo ìgbà gbogbo àìṣedéédé nínú àwùjọ láyé látara wípé ọkàn ti dí pàtàkì àrùn tí ń dẹ̀dá láàmú nì tí ọba dẹ́dà Allah subhanahu wa kó fún wa ní ọkàn tó péye tọ́lá láàfíà ẹ̀mí tó gbádùn tí yóò darí tí ó darí ara wa sí tí ọba adẹ́dà ń fẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ́ àti àkíyèsí wa sí pé ká tó sọ̀rọ̀ ti nìka àti tí ó tún rọ̀ ma bíi tọ́lák ká rántí pé o n bí àwọn ìjókòó lákọ̀ọ́kọ́ onítìrà wa kékeré nì ta ní ká gbé yẹ̀wò kitabul akhdari tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihihu imanihi nǹkan àkọ́kọ́ tó ń jẹ́ ọ̀ranyàn lé ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí ẹ̀yin ẹni tó ti bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ kó tún ṣe olóbi tawhid tá a fi ń sọ̀rọ̀ nípa aqida olóbi kíkà wa alwajiz في عقيدة أهل السنة والجماعة سلفنا الصالح انتو بينو تعافي سبب ولوجو olóbi ká pe ara wa sí à kan tó pàtàkì wípé ojú ọ̀nà pèpè ó Allah subhanahu kul inna hadhihi sabili ad'u Allah ala basiratin ana wa man ittaba'ani sọ fún ayíkú ojú ọ̀nà tèmi ni o mi pèpè lọ sí díẹ̀ sífẹ̀ẹ́ nu ara tèmi ọba adẹ́dà ni mò ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ èmi o mò ń pè ní pẹ̀láàrí dájú tó ń túmọ̀ sí pé kéèyàn tó pèpè ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ nímà torí kí ni ọba adẹ́dà sọ ó ní wa'lam. أنه لا إله إلا الله واستغفر لذنبك mà dájú wípé kò sí tó tó sìn àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ wá wá àforíjì fún tó ọba ti yapa sí eléyìí nínú gbogbo òṣèṣí tó ń túmọ̀ sí pé ní gbogbo òṣèṣí wa a gbọ́dọ̀ yẹra shirkiyat a fi tawhid rinlẹ̀ agbọ́dọ̀ ya sí mọ̀kànlọ́fàt bídàí àdẹ̀gbọ́dọ̀ sí sunna agbọ́dọ̀ sí rìnlẹ̀ eléyìí pàtàkì gbogbo gbà òun ló bí usulul hidaya àwọn in tó pàtàkì téèyàn fi máa mánà tàmúwá àwọn ọmọ yàrá pé àkíyèsí wa ti pé tíra wa nìta aláàlóhun ò ìyẹn kitabul akhdari ṣàrántí pé ń gbà tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanihi onílẹ́yìn rẹ̀ oní thumma ma'rifat ma yuslihu bihi fardu aynihi oníkíní ka ahkami tahara wa salat tá a bá ti yanjú èèyàn tán o ìtẹ̀yàn máa fi ń tọ́jú àyàn léyàn lórí ṣe tó jẹ́ pé ọ̀ràn yẹn nílé orúkálukú wa lórí kò sẹ́ni tí ọba wa ṣe bíi kí ni ó ní kàkàmì tọ̀hárà àwọn òfin tó de ìmọ́tótó tọkùnrin àti tóbìnrin ìtóbìnrin fi yapa sí tọkùnrin àti tí ọ̀pá wa pọ̀ lẹ́yìn ìgbà náà ìrun kíkí àwọn òfin tó de inshallah al-karim àwa fẹ́ sọ fún wa pé pẹ̀lú ògùn ọlọ́run ọba eléyìí náà láàgbé kalẹ̀ ìgbékalẹ̀ yìí náà látẹ̀lé tí ó fi jẹ́ wípé kí ni halqa wa tí ń bọ̀ yọmọlá ahadil qadim ní tá a sọ̀rọ̀ lé lórí gangan ní àtọ̀hárọ̀ àti ahkamis ìmọ́tótó àti òfin tó de ìrun kátún rán wa létí sí aago mẹ́jọ àbọ̀ ní halcon bẹ̀rẹ̀ torí pé tá a bá débí àrètí rẹ mú ní ń jẹ́ kí àfàsẹ́yìn díẹ̀ káwọn èèyàn fi pé but inshallah al-karim yawm al-ahad qadim bó ṣe horo mẹ́ta láàrí a máa bá hakami tahara lọ àtàbádẹ parí rẹ̀ tán a máa bá hakami salat lọ kọ́lọ́n ọba kò fi rọ̀ kọ́ṣọ́ àjùgbà náà lọ. náà ọ̀la ṣẹ́kulé ní ká tó gòkè lọ bá àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin fún àwọn òmòrò kọ́sọ̀déhìnà tó jẹ́ pé àwọn nìkan ló dálé lórí gẹ́gẹ́ bá a ṣe ṣàlùkáwà ní a gbà wọn àbèrè kan lọ́wọ́ tiwa náà kí ọba adẹ́dà kọba tàmálẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ sí kó fi ṣe sábàbí oríire fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam náà ya sọ́dí ìdá. nam àkọ́kọ́ wọ́n ní èèyàn kan gbé ọkọ̀ tí ó ní plate number KJA 261 CL KJA 261 CL so wọ́n fẹ́ kẹ́ wá síta so kẹ́ lè sún ọkọ̀ yẹn kúrò ní tó wà. now àwọn tá a bá níbèrè. One, two, three. Ọlọ́jà rí pẹ́. Lọ́rí dáadáa tí wọ́n. Ọlọ́jà pẹ́ pẹ́ fún wa. Àwọn tí wọ́n. Sheikh Hadith tí Abáfi Siddiq tó gbà pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ọ wà lórí kùkù ọ wá dé bá wọn lẹ́yìn. Àwọn náà wà lé orí òkú yẹn wọ́n wá ń béèrè pé àwọn ṣe báyìí pé òjíṣẹ́ ọlọ́run bá ṣé ó dáa kan táwọn ṣe tánàbí sáà wọn ṣàdúrà fún wọn pé ọlọ́run máa lé wọn kún lórí dáadáa ń pé ṣùgbọ́n tó bá dìgbà míì kọ́ máa join àwọn bẹ́ẹ̀ mọ́ ẹ ẹ mo fẹ́ kẹ́ clarify. ẹ̀yin wọn lọ́wọ́ àkóńṣe ẹgbẹ́ lásùn ni abamuwa kai sha bakar siddiq abubakar tani kì í ṣe abubakar siddiq náà wípé wọ́n ti ń kírun lọ wọ́n ti wà ní rúkú ó wá sáré ìwá sáré dé torí kí wọ́n tó dìde kúrò ní rúkú kó lè bá àbáraka yẹn ṣé mo ń communicate na ó wá ṣe takbiratul ihram ó wá ó wá lọ sí rùkù ó wá ṣe dẹ́bù ó dábà èyí ò wípé lórí yẹn ó wá lọ join sáfú ṣáàfọ́lọ̀ naam na tí wọ́n kírun tán tí wọ́n fi tó jíṣẹ́ lọ́sọ̀lá létí ó wá ní záàdàkàláhù hirsan sàí kọ́lọ́hún ó tó ṣe àlékún ojú kòkòrò tó ń ṣe fún iṣẹ́ rẹ̀ torí pé kò sí sẹ́rẹ̀ torí bí irun aha láta'ud láta'ad láta'ì nọ́ọ̀sù àti dọ́pt bó ṣe wá ọ̀pọ̀ wípé má ṣe bẹ́ẹ̀ má ṣe má ṣe mọ́tòrùn kí ni nọ́ọ̀sù yẹn túmọ̀ sí ni àbí ma ṣe kábàrà bẹ́ẹ̀ kó wá jọyìn kó wà ní rúkú kó wá jọyìn sáfú ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ ni ìṣesí àwọn àṣàr tó wá lórí rẹ̀ á kó wọn papọ̀ látara wípé kíni náà àwọn sàbẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ṣe jù rẹ̀ ẹnìkan kírun bẹ́ẹ̀ níṣe jù ẹ̀ òun wá rò wípé òun ọ̀báraka yẹn ó wá fẹ́ dìde ó fẹ́ mú wá sàbẹ̀ ìwà fàjókò wípé irun rẹ̀ ti pé kí ló tún fẹ́ máa kí wípé ìyẹn gan tó ṣe yẹn ò ní súnà inshallah al ní ọ̀sẹ̀ tó ń bọ̀ násù yẹn á fẹ́ lójú sáadà á tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ àti kí ni àwọn afáàsọ lórí rẹ̀ but súnà ni wípé tá a bá ti súnmọ́ masjid táàrí pé ti wà ní rúkó kí rákà yẹn mọ́ bá bọ́ mọ́ wa lọ́wọ́ a fèsì kébla a ṣe tẹ̀gbẹ́ tó lè ṣẹlá a bọ̀ sí rúkó yẹn a wà rọra eléyìí òun fi àgbọ́yé ẹ̀sìn hàn lẹ́ntọ́ lágbọ́yé ẹ̀sìn ju ẹni tó jẹ́ wípé ọjẹ́ kíráká yẹn ọbọ́ mọ́ òun lọ́wọ́ ọṣẹ̀ wá ṣe tẹ̀gbẹ́ tó nínú mọ́sítì lọ́wọ́ wọ́lá àlè. wọ́lá jẹ́ fẹ́ fún wa. àmì. ìkejì ní lórí lórí ọkọ láyà. náà. àwọn ẹ̀wò muskila kan máa ń ṣe láàrin àwọn bọ́lá àwọn bíkẹ́sì kan náà wà bá ń pé ìyàwó yẹn tó bá ti di every time ń pé ọkọ wa ní jẹ́ ká. gbé sẹ́mi dáadáa. lókè ń pé ọkọ ní jẹ́ ká ṣe súnà. bẹ́ẹ̀ ó mọ̀ wá sọ pé rárá ó wá ń sọ pé tí ń bá ti rọkọ̀ wọn máa ń kó wọn ní ìrira. torí pé kọ́ mọ̀ jù yẹn lọ kìí dé ẹsẹ̀ bà kìí sàmàlà. kò sọ bẹ́ẹ̀ ṣe. no lisanu halihi yaqulu hada ya akhi lisanu halihi yaqulu hada ẹ sọ yìí kò dìgbọ́ fi sọ tó àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn obìnrin retí wọn kọjá lọ ìgbà wọn fẹ́ ti ma wọn lọlé ọkọ ọwọ́ á ọmọ rẹ̀ jókòó ó ní ilé ọlá ló ti ń jáde ilé èyí ló ń lọ ilé èyí ló ti kúrò mo fẹ́ fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan mójútó wọn tọ́ ọ bá mójútó wọn ó ní mushkila ó ní wàhálà problems ìmójútó àwọn eléyìí inú ò ní jẹ́ kó o ní problem nílé ọkọ ọ pàtàkì gan-an. nínú ẹ̀gbà wa kan wọ́n ń sọ fún wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń jáde láàfin tó ń lọ sínú kòkú kòkú cage sọ ma pé tẹ̀ṣubíwù yẹn bàlágà yẹn ọ̀wárá yẹn ó kilẹ̀ ẹni tó wà láàfin tó yẹ pé bóyá òní ń pàṣẹ. bóyá ẹrú wà fún tó ń mójútó àwọn ọ̀rọ̀ fún ṣùgbọ́n tó jẹ́ pé òun ní ìsìn òun gan ó ti wá fẹ́ di bí ẹrú torí tí Aisha radiyallahu anha ìyá Aisha radiyallahu anha sọ ní pé an kun riqun ìgbèkùn nígbéyàwó falyanzur ahadukum inda man yariqu karimatahu ẹni tó bá fẹ́ fọmọ rẹ̀ fọ́kọ kó ṣọ́ ibi ọwọ́ ẹni tó fẹ́ fi iyì rẹ̀ lé iyì òbí òní ọmọ rẹ̀ lóbìnrin ẹni tó fẹ́ fà lé lọ́wọ́ now kí ni àwọn ìmọ̀ràn tó fún ó ní nítẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ gbogbo bó bá ṣe bá ó di mélòó àkọ́kọ́ nù ó lé kejì bọ̀wọ̀ fún tápò tí ìbá ti ṣe pé nítorí yapa sófin ọlọ́run ọba bọ̀wọ̀ fún tápò ó di mélòó ó di méjì kílẹ̀ kẹta ó ní mójútó ara rẹ lọ́nà méjì àkọ́kọ́ ìmúrasí rẹ àti òórùn ara rẹ láti jẹ́ kó yí ọmọ yìí dáadáa ọtún á ṣàlàyé ó ní n tó fi mójútó nǹkan méjì yìí jù ó ní kíni àwọn nǹkan mẹ́ta kan kíni ìmá ló tìró àti ìmá ló tùwàrí aládùn tọ́jọ́ yí pé kí ni tìró yọ sàmkọ́ máa mú kí ojú àkáchì yọ ma jàzábà ọkọ rẹ ní gbogbo ibi tó bá wà yọ ma wọ̀ ẹ́ tùwárí aládùn yóò jọ máa fi mú wá ọká torí pé kí ni tí ìwọ̀n ò bá ti símbẹ̀ láàrin ọkùnrin àtobìnrin wàhálà máa ń bẹ pàápàá jùlọ obìnrin gbọ́dọ̀ mójútó di mẹ́ta nínú ara rẹ̀ ẹnu. E Abia, abẹ́. kọ́mọ̀ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fi wá máa di bí òórùn ọkùnrin tí ò bá mójútóra rẹ̀ tóbìnrin bá ń ṣe báyìí yóò ti ọkùnrin yẹn sí rìn ọ̀yẹ́ kó náà kẹ́nu wọn mọ̀ máa bù tì kó wọn tètè mójútó torí eléyìí tó wá tónítóní òun náà gbọ́dọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ brace up pẹ̀lú rẹ̀. ọ pàtàkì gbogbo eléyìí kí ni ń bí kọ́ máa fira rẹ̀ lẹ̀ ń gbogbo ògbà tọkọ bá lọ yá ọyá débi pé jíṣẹ́ lọ́sọ̀lá àrùsọ̀lá ń sọ pé bi lọwọ ń bá ń rọbí lọ́wọ́ subhanallah kó gbẹ̀yìn sọ́kàn ní gbogbo ògbà pé anytime lọ́kọ òun lè sọpọ́ yá òun torí pé kí ni pàtàkì jù ní tí wọ́n fi ní ká ṣègbéyàwó orí nǹkan méjì ni the hifz al-ifa wal-injab láti ṣọ́ ìwàkiwà wípé kí ẹ má máa fẹjú mọ́bìnrin olóbìnrin níta àti kí ni àti láti fi lè ṣe àlékún fíìmọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nǹkan méjì tó pàtàkì jù ń bẹ̀ kóbìnrin ó múra rẹ̀ á ah! ṣé àmàlà ni wàláhì làzim ojú àmàlà lọ ojú yẹn lọ ojú ojú sàláàdì lọ. tọ́ba arámàlà jẹ́ tí orí yìí jẹ́ wàhálà ni wàhálà yìí ń zẹ̀ burú ju tàmàlà lọ ó burú ju tàmàlà tí orí jẹ tàbí ti sàláàdì lọ tàbí tí ìyẹn tí orí lọ lọ fi jẹ́ kọ́ pàtàkì obìnrin gbọ́dọ̀ lọ fi jẹ́ yí pé tó bá ti di orí èèyàn wọ́n bára ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ ni báyìí lè ẹ ṣe ṣe tí ń fi gbádùn rẹ̀ ní ìgbádùn báyìí wọ́n ó jẹ́ káwọn méjì wọ́n gbọ́ra àwọn yé lórí rẹ̀ tí wọ́n bá gbọ́ra àwọn lórí rẹ̀ ó lè fa wàhálà ọ̀gọ̀rọ̀ wàhálà tí ń dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń bá wọn dá sí láwùjọ bedroom ni wàhálà ń ti bẹ̀rẹ̀ bedroom ló ti bẹ̀rẹ̀ kí obìnrin ó múra rẹ̀ kọ́mọ ìpè yẹ ogun yóò wọ́n kọ̀kọ́ jàná pàápàá jùlọ àsìkò táwa ń bẹ̀ nísìn tó yẹ pé ọkùnrin ó ti jáde lọ yóò ti rí délé ni ń fi advice nínú àwọn ọmọ lóbìnrin kan nǹkan bá sí mo ní tó bá ti dé kó tó gbé kọ́ ìwọ ni kọ́kọ́ gbé kọ́ ó alhamdulillah àwọn eh, fóònù jawalat ó ti wà lóríṣiríṣi sásìmẹ́tì yóríṣiríṣi máa ti pàdé rẹ̀ níta kó fi máa múra bọ̀ kó tó délé ó délé ọba kọjá kó tó jẹun gan kọ́mọ̀ yìí pé bọ́n bá ti jẹun tán iṣẹ́ ń bẹ tó ń dúró dèun hàrà halali rẹ̀ lélẹ́yìí tó gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tó ń ṣe yọ ọmọ gbalada ọgbà láàdà láàdà tó gbà ní ìfẹ́ kò ní She can't do without you. Even when she's outside, you've got uh, his remote control in your hand. It's very important. Ọ pàtàkì ló fi jẹ́ pé tùwárẹ́ tó fi sára. Tìró tó lé ara rẹ̀ ti mọ́ tónítóní kó o tó sọ̀rọ̀ kan méjì fọwọ́ kọ lọ́rùn di má. Kó fi àdìmẹ́rù rárá ó ti jù bẹ́ẹ̀ lọ kò ní four and six lélẹ̀ kò sí part eléyìí pàtàkì gan ọ pàtàkì gan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà ọ rẹ̀kọ́mẹ́ndì eléyìí lọ́nà tó pọ̀ pé kìí ṣe yẹn kìí ṣàmàlà á aburú obìnrin fẹ́ ti oúnjẹ alẹ́ rẹ̀ ọ fẹ́ gbé fún ológbò jẹnu. ẹ̀karùn àtẹ̀kẹfà oúnjẹ rẹ̀ má fi ṣeré ebi wọnú kọ́rọ̀ mi ò wọ̀ nítòwú jẹ máa arínú àwọn ọmọ àyà tí wọn bá dín ẹran rẹ̀ kó wulé oró kò ní jẹ ó dẹ̀ lọ́sà. ìyàwó medical person ni wọ́n ní ah, kí ni ò ní assist rẹ̀ mú ní ya ukhti karima ó ti fún ọ ní àkàn ó ti ń gbé ìkejì dání ó dẹ̀ lóhun rẹ́dì láti fún ọ lẹ́kẹta ó ní bóun ṣe fẹ́nu ó dẹ̀ sílẹ̀ fún antacidi pọ̀ nígboro tọ́ba dẹ̀ tọ́ba jẹ́ tán tọ́ba ní irun gbé wọn ọ̀dẹ̀ lọ antacidi fún èyí lè ṣe wàhálà kò tí ì yé ni tí ẹ̀ ló ń ṣe é fún bọ́t kò gbọ́ yé má ó lè tó ètò kan dín kó wọ́rọ̀ kókó lòun fẹ́ máa dín bẹ́ẹ̀ fún ó lè bìlí pé n tó sọ̀rọ̀ problem wọn bọ́n ṣe fẹ́ nu mọ oúnjẹ tó fẹ́ ní tí kò ṣe fún mi ayé náà àwọn èèyàn kankankankan oúnjẹ tó fẹ́ tíyàwó rẹ̀ mà ni ò jẹ́ kí márèèjì wọn collapse kí dẹ̀ ni sàláàdì ni. wọn ò lè gbé kalẹ̀ kí n wọlé méjì sàláàdì ni wọ́n bá ti rí sàláàdì ah ó ti parí ó lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójọ́ tí ẹni ẹ máa ń tó ń fẹ́ ló ń jẹ fún un oorun rẹ̀ ó fẹ́ sùn olóhùn rẹ̀ assist ẹ̀ ní kó fi oorun yẹn sùn either on ń on lẹ́sẹ̀ on ń tẹ̀ lórí ọ̀ ń tẹ̀ lára after all kò síbi tó jẹ́ èèwọ̀ fún ọ lára rẹ̀ láti fọwọ́ kàn eléyìí pàtàkì. èkejì àtẹ̀kẹjọ tọ́jú ilé rẹ̀ fún gbogbo ohun tó bá ní tọ́jú rẹ̀ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ tọ́jú àwọn ọmọ ìnà ìwé ìtọ́ra yẹ pé tóun náà bá tẹ́lá àwọn ọmọ inú ọ̀rẹ́ ọmọ dádùn ó pàtàkì tọ́jú ilé fún tọ́jú ọmọ fún. kílẹ̀ kejì ẹ̀kẹsàn àti kẹwàá hmm. tí ń bá ń banú jẹ́ mọ́ dùnú tí ń bá ń banú jẹ́ má dùnú. tó ń bá ń dunnú lérí nǹkan máa bá dunnú. kílẹ̀ kọkànlá àti kejìlá àṣírí tó bá fi sí ọ lọ́wọ́ má ṣe mistake láyé rẹ láti gbé síta. subhanallah kò sí ẹ̀dá tó vindictive láyé tó ọkùnrin ó tó àwọn láṣìírí ah, ah, òun ọ yẹ̀yẹ̀ rẹ̀ irùngbọ̀n rẹ̀ ó lè kàn dodo ṣòkòtò rẹ̀ ó lè kọjá orúnkún díẹ̀ sísàlẹ̀ kò dí lọ́rọ̀ àdámẹ́yìn má rìvíìlì síkírìtì rẹ̀ tó bá ti fàṣírí sí ọ lọ́wọ́ yóò wà láàrin ìwà tó bá dẹ́dà ní kankan gbọ́ kódà àwọn òbí rẹ̀ ẹ lè pera yín sínú kọ̀rọ̀ yàrá kó o ka àwọn àṣírí yẹn fún pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu mi rí e, àárín mi rẹ̀ àtọ ọba adẹ́dà ni síbẹ̀síbẹ̀ ọdẹ ń ṣe báyìí pẹ̀lú mi nítorí ọba ní against rẹ̀ pera pé sínú kọ̀rọ̀ yàrá kọ́ ọ máa fi sùn it's for you mọ́tòlá ṣe tọ́ba pa ọ́ láṣẹ. mọ́sà àkókò nàkí pẹ̀lú rẹ̀ after all graduate ni ẹ graduate lèmi náà wàláhi ka yóò gbélé òbí rẹ̀ wọ́n èsì gbélé ọkọ. wọ́n fi gbélé ọkọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ó mú tí ń àwọn wá tí àwọn ẹni re tí wọ́n kọjá lọ wọ́n dẹ̀ ṣe gbìyànjú láti ṣe kìlọ̀ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìkìlọ̀ tí wọ́n ṣe ọ̀dàlérí ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fi lọ́lẹ̀ kóbìnrin ọmọ sọ pé a ah, kìí ṣe yẹn kìí sàmàlà a ah, wàlá kìí ṣe ó jùlọ kọ́ máa múra fún ní gbogbo ìgbà tí ò bá tí ń bá ní lára kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ halkọ gbogbogbò ọ̀rọ̀ halkọ àwọn lọ́kọ ni tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ń bọ̀ báyà kọ́lọ́hún ṣe rọrùn hádà ọ̀ ẹ̀sà program kan lọ lọ́wọ́ ní ọgbọ́dọ̀ gbé sókè nítẹ́nu ni àjẹ́bẹ̀ question ní jáde sọ̀rọ̀ kẹlẹkẹlẹ ni ọ̀dà ọkọ̀ ní ìdíkọ̀ gba máìkì ni sọ fún sọ fún ẹ mọ́ lè dà mara rẹ̀ jẹ́ sọ sọ síta ok náà <laughs> ó gbé sẹ́nu ni mú ní gbọ́ <laughs> so àwọn Nigeria students ni tí wọ́n ti parí ní Malaysia so wọ́n ti ti gba doctor so program yẹn wọ́n pè ní inside mission inside mission mission program sa now lọ́rọ̀ pé wọ́n fẹ́ train our youth especially àwọn tó jẹ́ BSc oda NC diploma whatever so láti fún wọn ní training yẹn for a year so based on suna so wọ́n á lè fún wọn ní employment lórí àwọn tí wọ́n ti lórí àwọn organizers tí wọ́n ti create sílẹ̀ bóyá bí schools tàbí complaint so wọ́n dẹ̀ ní wọ́n ti gba àwọn assistant láti ọ̀dọ̀ àwọn arab lọ́dọ̀ wọn náà yẹn náà so n tí mo wá fẹ́ bèèrè pé ṣé àwọn èèyàn lè tara wọ̀ ìkànnì àwọn bọ́dà wa ní last week ẹ̀bọ́ yẹ̀ wa lórí pé lórí program yẹn náà ni tí wọ́n ti ń ṣe lọ so wọ́n fẹ́ jẹ́ kí àwọn muslim brother kọjá pé á jẹ́ pé lórí àkídà súnà ni wọ́n á tìrì wọn lórí so that any place wọ́n bá fix wọn sí lórí area tó ń train wọn yẹn náà ni wọ́n máa rú kò ní jẹ́ pé wọ́n gbé àkìdá mẹ́wàá tó yàtọ̀ sí in tí wọ́n train wọn lórí lórí mhm. pé. tí mo bá gbọ́ ẹ hmm. àwọn medical doctors wà nù wọn wọ́n ń fẹ́ ẹni tí wọ́n train tí ó jẹ́ good medical personnel according to sunnah. no. okay because tí wọ́n bá fẹ́ train àwọn èèyàn lórí àkìdá kí ni wọ́n fẹ́ kí ni bóyá ti fẹ́ train ṣe training fún àpẹẹrẹ ní ìsinmi báyìí wọ́n fẹ́ wọ́n fẹ́ establish school. ok teachers. teachers. Uh -huh. so ẹnìbọ̀ tó wá jẹ́ pé lórí. wọ́n fẹ́ ṣe teaching. Uh, teaching. Uh. so wọ́n fẹ́ train ẹ̀ débi pé at least wọ́n máa há jùsù márùn lórí láàrin ọdún kan tó fẹ́ fi ṣe training fún wọn yẹn. so wọ́n á dẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí sílọ̀ ti so wọ́n á wá fix wọn sí àwọn schools yẹn. Okay. so that wọ́n á lè bring àwọn ọmọ débi pé environment will change. Now ìlú mission wọ́n yí pé they want to change the country to Islamic state. jẹ́ àárín wọn ó dùn sọ lẹ́nu ó dùn sọ lẹ́nu jẹ́ àárín wọn jẹ́ àárín wọn. program yẹn tí wọ́n ti àwọn kan tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ náà so wọ́n ah. á fẹ́ a lè invite wọn. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ thirty years ago àjọ ìjókòó sọ so ni mo sọ pé járí wọn ṣe understand ní tí mo sọ kò sí àwọn kan nínú àwọn ẹ̀wà ju jíjẹ náà lọ so n tá à ń fẹ́ kò ju yí pé kí gbogbo ọmọ mùsùlùmí tó bá wà ń lu yìí gbogbo kò tó bá wà kọ́ mara rẹ̀ ní mùsùlùmí ná kó tó mara rẹ̀ sí nǹkan mi tí ó fi jẹ́ wípé kí ni yóò ṣàkíyèsí islamiyah ìjẹ́ mùsùlùmí ní ọmọ làpá nínú gbogbo ohun tí ń bá ń ṣe so aláwọn èèyàn tí wọ́n hákùn àzórí tí eléyìí ọ̀làpá lára wọn aláwọn èèyàn tó jẹ́ pé in tí wọ́n yìí ráwò jù kéékèèké lọ ṣùgbọ́n ọ̀làpá lára wọn dáadáa wọ́n jẹ́yàn rí so ó kún gbogbo gbìyànjú tí dúwọ́lẹ̀ Arabiyyatul Islamiyya ń ṣe tó fi jẹ́ pé ọgọ́rọ̀ àwọn ọmọ wọn fún wọn ní mílíà scholarship láti lọ́wọ́ kàwé kéwú náà kí wọ́n dé kí wọ́n jẹ́ èèyàn rí fún wọn fẹ́ kí wọ́n takú sọ̀n ṣùgbọ́n ihat ìgbà tí wọ́n dé ọgọ́rọ̀ wọ́n gba tọwọ́ tinú wọn gborí tinú gbà so ọwọ́ á di nǹkan mi ọlọ́run ó fún àṣẹ inṣàlá náà jẹ́ àrímọ̀. Assalamu alaikum. Wa alaikum salam. Wọ́n jẹ́ kẹfẹ́ fún wa. Àmì àti ọ̀nà. Náà, bí ìrìn mi lórí sọ́rọ̀ tó Náà fẹ́ bèrè pé ijọ́ mélòó ni àrìn àjò lè fi kí kọ́sìrì níbi tó bá travel àti pé báwo ni distance ìrìn àjò ah, yẹn ṣe. kò sí distance tó bá sá ti jẹ́ rìn àjò ń tá a mọ̀ ní rìn àjò eh, ijọ́ mélòó ni kò sí jọ́ lópin ìgbà tí kò bá tí kò ní ẹni tó jẹ́ arìnrìn àjò yọmọ kí kọ́sìrì lọ ni ṣùgbọ́n tó bá ti di pé mo ti wá fẹ́ sẹ́tù sí bíbá kò ní kí kọ́sìrì mọ́ ṣùgbọ́n pé ọkàn lọ ṣe nǹkan kan ní pé bóyá lónìí bóyá lọ́la títí títí tó fi jẹ́ pé gbogbo ìgbà tí ó kọ arìnrìn àjò báyìí ń ṣẹlẹ̀ sí yóò máa kíkà sùn ọ̀la àrùn. só ti yé? náà ká máa gòkè lọ. láti lọ gùn ká máa lọ gùn. lélọ́dẹ́. okay. Jazakumullah khairan. Jazakumullah khairan. Now, ìbéèrè mi sà, àwọn ah. jàmá ní ó dàmí ló ń sà. Now, Jazakumullah. Ẹ̀yin náà ń bẹ́nu wọn sàṣà. Okay. Alhamdulillah, alamọ́sọ́rọ̀ wa mọ̀ sọ́lé. Khadimul jama'a máa minhum. <coughs> صح ولا لا خادم الجماعة منهم صحيح ولا لا إن شاء الله <laughs> جزاكم الله خيرا جزاكم الله ìkan nínú àwọn àyà wa lóbìnrin ó ti tó two i mean three weeks tó ti mú kéfẹ̀ wá ó wà nínú àdánwò láti di ọdún mẹ́wàá sẹ́yìn àdánwò kí ni ọkọ rẹ kàn dédé jáde lé ni ẹlẹ́hà ni ó sì jẹni tó para mọ́ dáadáa ó jáde ńlé yìí mo rò pé lọ wá sọ́wọ́ àwọn àwọn tí wọ́n pera wọn ní ṣeúṣeú tó kó padà wálé a rí abá sọ̀rọ̀ onírárá. ìyàwó òun ló ń pẹ̀lú ọmọ ma tó ó ti ń forí rọ ó ń forí rọ ṣùgbọ́n bí ti ń kó nínú wàhálà kejì ó wá ké gbàjarè yìí tó ó lóun nídìí ìrànlọ́wọ́ jẹ́ kí ló ń gbogbo owó bẹ́ẹ̀ ni sà. wàhálà yẹn ó ṣì wà ń bẹ̀ tó ní ìdìnnà òun ló lè darí ó ní ìdí ọkọ òun lè má màyàn ó ní ìdí ọkọ ó dẹ̀ ní ìdí bí àṣírí wọn ó ṣe bò níbi jíjẹ mímu. bẹ́ẹ̀ ni sà. èyí tó pàtàkì jù náà rẹ̀ nàná ó ní ọkọ yẹn torí wípé tá a bá kówó fún un owó nìkan ò lè rí àwọn ọmọ yìí àti ẹnìkan tí ó dùn tí ó máa ṣe ṣáìsóhun ọmọ eléyìí pàtàkì ọkọ náà lè tán ọkọ lè lè ló tán ló tán lọ so ṣe ó lé èèyàn rẹ tí ó mójútó ṣètò náà káwọn ẹni rí káàdẹ̀ mọ responsibility tó wà nù tó wà wájú wọn káwọn ẹni rí ó jáde <laughs> ìwọ kọ́. wọ́n ní kan nú àwọn ẹni rí lèmi ẹni ibi kó náwó ẹni ibi kó náwó ìṣẹ́jú kan náà ni ọlọ́mọ ti wà lẹ́nu ibi. but ó ní di ká tó nǹkan jọ fún náà. láti maintain ẹ̀ láṣẹ kì í ṣe tọrọ kọ́bọ̀ jókòó yìí nìkan but uh, gẹ́gẹ́ bá a ṣe máa sọ káyọ̀bá tàbá jókòó bí èèlò ni average lè ló lè nídìí ní àárín oṣù bí ṣe yí pé àkọ́kọ́ àwọn kan ni ntọ́lọ́wọ́n bá bá bùn ọ́ a ìdíye báyìí nínú rẹ̀ lọ́ọ́ bá wá wá ọ pàtàkì torí tọ́rọ́kọ́bọ̀ awe kò sí ìdá mẹ́wàá nínú Islam but ntọ́wà nínú Islam ojú ìdá mẹ́wàá lọ. rẹpẹtẹ. látara wípé kí ni àkọọ́lẹ̀ taari àwọn sàbí òjíṣẹ́ náà sílá àrọ̀ sọ́lá á rí ẹnìkan ṣoṣo tí ó dìde wípé kí ni bùkátà tó ń fẹ́ gbé òun ó gbé ó yẹ káwa náà ṣe léyìí tó bá yẹ pé material ni ti jẹ́ ọkọ irú èèyàn wo ni káwọn jókòó káwọn jọ lọ́rọ̀ òun ò mind láti ìdí tí ẹni rẹ ní òun náà ó qualify but ó ti ṣèkan síwájú. ṣèkan síwájú. jazakumullahu fà àlùbáríkà sí. kọ́lọ́ fà àlùbáríkà sí. àmín bàbá sà ẹ ti wù dà. kò pé mọ́ mà kò pé tọ́ mà but ó ti ṣe kan ó ń jẹ́ kan lẹ́nu ó ń jẹ́ kan lẹ́nu náà. <laughs> orí ẹni tó bá fẹ́ jọ ní wá kó bọ́ta. Jazakumullahu khairan. tó cost analysis tá a wá ṣe náà ni pé at least pé a need one fifty thousand at least láti ẹ̀tí rehabilitate ẹ̀ fẹ́ndì nìkan tí. àbí nora kan ó tó ń burú sí ẹ̀yin lẹ́lẹ̀ pàṣẹ. Ah, ọ̀dádá a gbọ́dọ̀ sọ gbọ́dọ̀ pàgbàlagbà ní olóyúnbà gba tiẹ̀ ah, àìmọye ẹ̀nà ti dákalẹ̀ táǹkò rí rọ́ náà jazakumullahu khairan so àwọn àwọn òkú ibò làyè fẹ́ rí ìzẹ̀ so èmi mo fẹ́ bẹ̀rẹ̀ lánàdọ̀ bàbá wa pé èló náà máa fún wa nínú 150,000 Allahu Akbar báńkù Allahu Akbar bàbá kò ní tán bẹ̀ láyé bí àti lọ́run jazakumullahu khair ẹ̀ máa ṣàdúrà kan pé ò ní kú láíláí ẹ̀ ní kúsà ẹ̀ tó èmi náà máa fún ní ten thousand nígbà tí mo ṣe mọ̀ yìí tí n bá jẹ́ nǹkan kan tí mi fi lè fi yàn lẹ̀ a máa wá wò wá ẹ̀yìn ẹni kò sẹ́ni tí ó dáhùn sá ah, bí ọdún aláàlì ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní haramu èló ló fi sí a lè gba tẹ́ẹ̀nì lọ́wọ́ ẹ tó bá kí ń ṣe ẹni bí a ní gba tẹ́ẹ̀nì ojúlé mọ́ tó lónú ìdébò ìdájí ara ẹ̀gbọ́n kíni nínú kíni nígbà tó bẹ̀rù ọlọ́run èló ló fi kú kí n tó sọ iye tó jẹ́ ok fifteen thousand bàbá sà ok sà màá fún yín tántún ni. ọ̀rẹ́ mi yóò yọ kò ní tán bẹ́ẹ̀. as usual so now eléyìíta account number ẹ èmi náà bá ti mọ account number kalẹ̀ kí n mọ̀ kú tántúni ẹ mọ nǹkan ṣe rí bàbá na tá a sọ yí ẹ̀ bàbá tí ẹ̀ sọ yí kan tá a wá fi kún kò sí lè fi ń bẹ̀ ń ṣe ń kọ̀rọ̀ ṣùgbọ́n a nídìí owó ìkó pé láì ní sí dààmú ọlọ́run ní dààmú ẹni kọ̀ọ̀kan wa wàláyé àdánwò tèmi àdánwò tìyìn ni ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó yẹ́sà bọ̀dá ẹ̀ àjàbá ààrẹkùnmùlà èlósà ah iye oúnjẹ àmọ́ǹtì bàbá ìntẹ́ẹ̀dì kọ́ wa ẹsẹ̀ ẹjẹ́ kí n bù fún yín ẹjẹ́ ń bù fún yín sà pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run bí ẹ̀ twenty sà. now kò ọ tí ó náwó mọ́ aljanna rẹ̀ ẹ̀ rà ọlọ́run bá ń fún yín ọ̀nà tàǹtún ni lọ́ọ̀yà máwò mìíràn a máa tọ́ bọ́ra wa lákòó ni. èlò ọ̀rẹ́ mi tó létíró yìí náà ó ní 5,000 ọlọ́run ti rọrùn ẹ́ 5 ah, lọ́yà ẹ́ sá ìyá arúgbó tó ọlọ́run ní sí ìpa àwọn ọmọ yín lọ́wọ́ 5,000 máa bá mi sí bàbá wa gídádò 20 èmi 10 ọ̀rẹ́ mi 20 alájì àti ìsọ̀ yìí wọ́n ní ká 1 nọ́mbà wá ni ọ̀rẹ́ mi náà tó jókòó wọ́n ní 5 máa bá ń sí ọmọ yìí ẹ́ ó bá dè ló ẹ́ 55 Allahu 15 ah, ah má jẹ́ ń sọ èyí tí ọ̀dà mo mà sí rí náfúsà kíni ọmọ ni tẹ́ẹ̀nì kíni fifteen lèmi ó gbà lọ́wọ́ ẹ pẹ̀lú ògùn ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ ọkọ rẹ̀ ń fìfì rẹ̀ nam pẹ̀lú fifteen seventy àìtí ẹ̀tí wọ̀dájì ẹ dákun ọjọ́ ń lọ àwọn ọ̀yá wa lóbìnrin retí wa tàǹtún ni ṣé kí n máa tọ́ bọ̀ wá lápò ẹ́ ẹ́ ẹ dákun ẹ́ gbangba ó ti débi aládùá àti ìṣe tó bí a ti bismillah rahman rahim ó yá now ẹ̀ ah, ẹ̀rọ bá yọ bí a kí rẹ̀ kó mẹ́ kókó bismillah ó ṣe jazakumullahu khairan ẹ dákun ẹ máa tú àpò yín kí n tó débẹ̀ ọlọ́run ó fọ̀pọ̀rọ́pọ̀ sí fún yín mi bẹ́ẹ̀ni kankan kó bá mi gbà ẹ́ ọlọ́run ní dójútì yín bẹ́ẹ̀ ṣe dójútì mi ọlọ́run ní dójútì yín ní ọmọ mú wá ẹ̀mú wá tọ́ èyí tó tóbi náà ni kó mú wá má dá padà ọba ti rí ọ ẹ̀ẹ́ má yọ̀rọ̀ rẹ̀ èyí tó tóbi kàǹkà yẹn náà ni ah fìlà rẹ̀ bíi tèmi ó yọ yọ yọ ya bisimilá ò ń bọ̀ náà jazakumullahu khaira jazakumullahu khaira ọlọ́run fún ilé sáré ọlọ́run fún ọ̀pọ̀rọ̀ pọ̀ sí fún yín jazakumullahu khaira ọlọ́run fún ilé sáré ah <coughs> yọ yọ. owó ńlá ló fún khaira ẹ má pín ẹnjìníà gba 500 lọ́wọ́ rẹ̀ ẹ̀ ẹ̀ òní kí wá gbà khaira kí mélòó wá 10 500 oya ẹ̀ẹ̀ mo tí kú ní náà jazakumullahu khaira jazakumullahu khaira ọlọ́run sọ yín lẹ́sàn rí mọ́kànyìn sí mi ìjákù ah wá ó yá dámi lóhun bó bá mú wáńsìn yóò di ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run sọ yín lẹ́sàn rí mo promise òní mọ́ fìfì torí wá o ń tọrọ oore tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá àbí kí ni problem ẹ àà àà ẹ̀hẹ́ o ṣe kò ní tán bẹ́ẹ̀ àdéhùn rẹ ọlọ́run bó yóò pè jazakumullah khaira tíṣà ó promise èlò 2500 tíṣà ah ọlọ́run bá yóò jẹ́ ọmọ ọmọ èèyàn kọ́ ẹ́ kí ló kọ rẹ̀ tani ok gbogbo àwọn ọ̀rẹ́ mi tán jókòó ní ilé àlùwàlá mo mọ̀ wọ́n ẹ̀yìn jazakumullah khaira lẹ́yìn bá wé láwà ní kò ní a má gbówó lọ́wọ́ rẹ̀ mú wá mádàálàm ah kẹ́ máàlá tọ̀ náà bèèrè tọ̀ jazakumullah o ọlọ́run fọ́pọ̀ rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa ìdààmú kò ní bá wa ọlọ́run ní já sákò lé fún ìyàwó wa ọlọ́run ní jẹ́ kí ìyàwó wa náà sákò lé fún wa ẹ ti dé bí ẹ́ tí ń bá la máìkì mọ́ lórí hmm. òwe jọkín kí ló kàn mí ẹjọ́ dám lóhun bí ìjẹ́ rẹ̀ ẹ ti fún ọ mo ń jẹ bisikíìtì lọ́wọ́ dókítà ẹ ti wọn kí má sọ̀rọ̀ jù ọlọ́run sọ alẹ́ sáré ọlọ́run tó kọ̀rọ̀ kò sí fún wa. alhamdulillah kí a tó lọ sókè lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin ìbéèrè kan wá látọ̀dọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa kan ìbéèrè yẹn ìbéèrè tí ó jẹyọ láàrin èmi àti àwọn àfáà wa kan kí ni béèrè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó ṣe wá lójú kòkòrò ìṣojú kòkòrò yẹn àwọn àfáà míì gan tiẹ̀ sọ wípé ó pọn dandan rẹ̀ fún wa ni Allah subhanahu wa ta'ala ó sọ nínú tírà rẹ̀ al-Qur'an al-Karim wípé inna Allaha wa malaikatahu dájúdájú ohun ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àtàwọn màláíkà òun gbogbo dídáa ó ti parí sídìí eléyìí ọba adẹ́dà àtàwọn tó ṣàyàn jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ jù torí kò sí àwọn tí wọ́n súnmọ́ ọba adẹ́dà tó àwọn màláìkà náà ló fi jẹ́ wípé kò sí àwọn tí wọ́n páyà rẹ̀ tó àwọn màláìkà. Allah subhanahu wa ta'ala sọ pé yusalluna 'ala an-nabi àwọn máa ń tọrọ kẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kìí ṣe yẹn nìkan gbogbo tí ọlọ́run ọba dá wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣàyàkókò nàkí nínú àwọn àlìjànnú. No? àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni àtàrà kí láti mẹ́lẹ̀ Sayyidina Ali radiyallahu anhu ó wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wọ́n jọ ń rìn ní gbòòrò Maka Sayyidina Ali radiyallahu anhu ní àwọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ igi kan tàbókúta àwọn ń gbọ́ tí igi àti òkúta ń ṣe assalamu alayka ya Muhammad sallallahu alaihi wa sallam tí a ń sálámà sójíṣẹ́ náà sàásílà Sayyidina Ali radiyallahu anhu wa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásílà bó o ló ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni sórí láti ilẹ̀ dé sánmà kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tí ó mọ̀ wípé ìránṣẹ́ ọlọ́run ọba ni mí àfàwọn tí wọ́n bá yapa nínú àwọn àlìjẹ̀nù àtẹ̀yàn nìkan ń ló fà á nígbà tí àkúnmí kan fi ya wèrè tí wọn ò mọ̀ bí wọn ó ṣe mú ma wọ́n wá lọ kò jíṣẹ́ náà sílàsílà wà pé kí làwọn lè ṣe sí bí ràkúnmí ṣe rí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ó kúnlẹ̀ ní wọ̀ ní nínú àwọn sàbí òjíṣẹ́ náà sílàsílà wà á ẹranko tí ò lè mọ iyì rẹ̀ tó wa ó ń kúnlẹ̀ fún ẹ ó ń sùjádà fún ẹ tí káwa àwa lọ́yẹ ká ṣe léyìí lòjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ti sọ wípé kọ̀tọ́kẹ́dà kan kó wólẹ̀ fún ẹ̀dá ọmọlàkejì rẹ̀ tó bá jẹ́ pé ó tọ́ ni obìnrin làbá pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọ́kọ afáàtò béèrè nípa ti obìnrin lẹ́ẹ̀kan káwọn obìnrin múyùn mọ́ o ní òjíṣẹ́ náà sàásùn làwọn sọ pé tí gbogbo ara ọkùnrin bá jẹ́ egbò látòkè délẹ̀ tí wọ́n ń ṣe ọyún èyún ètútú tóbìnrin wá gbẹ́nu lé tó wá ń pọ́n án kò tí ì mú ètò kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ ọkọ rẹ̀ lé lórí kò tí ì mú wa tó jíṣẹ́ lọ́sàn àṣìlám tó ó ń ṣe ó ń confirm ó ń họ́nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà pẹ̀lú eléyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà wa sọ wípé ní ẹ̀gbẹ́ sàárè òun torí ńgbà tó sọ pé ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ àsàlátù ṣíṣe fún mi pàápàá jùlọ ní òru jímà àti níjọ́ jímà ẹnìkan ò ní ṣàsàlátù fún mi àfi kọ́láwọn ó ṣe mẹ́wàá fún rọ́pò kó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá fún kó parẹ́ kó fún un lágbèéga lọ́nà mẹ́wàá. màláìka wà níbi sàárè òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọ́n fún wọn káni tí wọ́n lè máa rìpọ́ọ̀tù àsàlátù tẹnikẹ́ni tó bá ti ṣe sàlátù fún òjíṣẹ́ sallallahu alaihi pé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún ọ ní bàbá yìí fi jẹ́ wípé téèyàn bá ń lọ sí maka eh, tọba dé madina bá sálámà sójì ṣe náà sàrà sálàmù ìnira ni ẹni tó ọ̀nà gan lè gbàgbé ọ̀rọ̀ ọ̀run ó yìí tọba dé sọ pé Allahumma salli ala Muhammadi wa sallim ètò kéré jù mí màláìkà ti gbé lọ wájú rẹ̀ náà wípé Najim ọmọ Suleiman ọṣà sàlátù fún ọ nínú masjid gidado nígbà báyìí wọ́n ti fún mi lákàntì yẹn lọ́n báyìí nìsí. àwọn èèyàn wá ń béèrè wípé àsàlátù kan kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí àsàlátù wo ni wọ́n ń pè ní àsàlátù lífàtì àwọn míì à pè ní lílífàtì àwọn míì à ní lílífàtìwù àwọn tí wọ́n ń pè dáadáa ni wọ́n ní sọ́látù lífàtì. na ọkọ́ mọ̀ gan torí wípé kí ni tọ̀ríkà tìjàníà ó ní West Africa mọ́ north area North Africa yẹn ó pọ́pùlà gan ntí wọ́n dé adopt jù nínú àsọ̀látù òní sọ̀látù fati wípé àsàlátùl fàtì lọ́lọ́lá jù lọ́dọ̀ tàwọn but tí ọ̀rọ̀ bá ti rí báyìí kí ni ọba adẹ́dà sọ wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasuli tí fàǹfà bá ti fẹ́ ṣẹlẹ̀ lórí nǹkan ẹ dá padà sí bọ́lọ́hun ọba bá ṣe mú wá tó jíṣẹ́ lọ́sàá àtọ́lá ń ṣàlàyé rẹ̀ nígbà tó jíṣẹ́ náà àṣọlá àwọn ròyìn àṣàlá tù báyìí débi wípé ọ̀kan náà àwọn sàábé lọ bó jíṣẹ́ náà àṣọlá ó ní ìdá kan nínú mẹ́rin zikiri mi àṣàlá tù ni mò ń fi ṣe òjíṣẹ́ náà àṣàlá ni ò rí mú ó ní mo sọ́dì ìdajì ó ní oṣù kù ó ní mo sọ́dì ìdá mẹ́ta nínú mẹ́rin ó ní ò tí ì débẹ̀ òjíṣẹ́ náà àṣàlá wa ẹnìyẹn wá sọ fún òjíṣẹ́ náà àṣàlá nìyẹn sàábé yẹn wípé gbogbo àsàlátù ní ìmà fi ṣe òjíṣẹ́ náà sàlàsílàm ní ìyẹn ó kọ ọyọ nínú wàhálà ayé àti tọ̀run ó ti tó fún ọ láyé àtọ̀run lẹ́dẹ́kẹ̀rẹ́ wọ́n adé ìlọ́wọ́ òjíṣẹ́ náà sàlàsílàm àti mà bá ṣe sálámà sí ọ bó o láṣe sàsàlátù fún ọ yìí ṣe mọ̀ pé àlemọ̀ yọ̀rọ̀ tó jọ sọ̀rọ̀ èyí tó bá lọ́lá jù ó wá fẹ́ fi kún àbáyé ó ní ká máa sọ pé aláhùmá sọ́lì alá muhammadin wa alá ali muhammad kò sọ pé aláhùmá sọ́lì alá sayyidina muhammad kò sí ẹgbà wá kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ńgbà tó jíṣẹ́ náà sàásílà mú kó àwọn sàádé ní àsàlátù ọwọ́ àti sayyidina kù kò sí. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد ọwọ́ àpọ̀báwọn ní bó ṣe kọ́ wọn but torí Allah subhanahu wa ta'ala ó ṣe òun gan gbọ́dọ̀ ṣe torí ìbáadà ni òun gan fún ara rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ó gbọ́dọ̀ sàṣàlátù fúnra ara rẹ̀ kó tó sálámà lórí gbogbo òrun ó gbọ́dọ̀ mú ara àrùn ni ètò gangan máa ń ṣe ni wípé Allahumma salli ala Muhammad وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد إيتون غاغامان شيل أكن ناو شيخ سماحة الشيخ عبد العزيز بن باز wọ́n ní kìí ṣe wording sí salatul fati la ní question fò pẹ̀lú but n ta ní question pẹ̀lú ni pé kìí ṣe tí òjíṣẹ́ ńlá kọ́ àwọn sàábé nìyẹn n tó dẹ̀ kọ́ wọn òun ni tó mú torí wípé ìbáàdà ni òun ní ọkọ̀ wa bá ṣe ṣe kìí ṣe àfáà kan ni wọ́n sọ wípé eléyìí lè ní choose ní tèmi ṣókí tá a kàn lè sọ nípa rẹ̀ ń sìn nù tábà ní níjọ́wájú a máa sọ èyí tó pọ̀ ju eléyìí lọ lórí àwọn tóròkù àwọn tẹ̀ríkà tẹ̀ríkà tẹ̀ríkà yìí àti ibi tí wọ́n ti yapa sí súnà náà kọ́lọ́wọ́n bá ṣọ́ ẹ̀mí wájú kan náà lọ. لا لا يبتعد ولا يباع لا يباع إن شاء الله نعم نعم أفا بدا Bọ́dà ìdí ìrókòlò tiwa. Nah ẹfún ní Àwọn alẹ́kùn ọ̀pọ̀ lọ́ṣọ́. Wà alẹ́kùn sọ́rọ̀ àdúrà. Kọ́lọ̀n jẹ́ ààrẹ pẹ̀lú ìdádá sí. Àìlá ẹ̀tọ́ ọ̀nà. A ṣe ká mi torí wà láàrin ìgbà tí ilé wà bọ̀ táwọn kankan ṣẹlẹ̀ ní òun yẹ tó lágbára díẹ̀ ló gbé mi wá bí. Ní ti ẹ̀wọ́ ogun tó sọ. Mo ní mi ìbá ti ráyè láti wá bí torí àwọn àná ẹ̀rọ lágbára ká tó délé. Náà ara. Question kan ó tì mí débí lára. Náà kọ́lọ̀ ó ti pẹ́ tí mo ti ń wàhálà ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ̀ mo sì ń fún ní sùúrù mo ń rẹ̀ mo ń pàrọwà pé kílé ọmọ dàrú torí pé ó ti bímọ ah! wọ́n wá sọ fún mi pé ṣé ìṣesí mi sójọ ìṣesí àwọn ẹni rẹ̀ nítorí wípé òun ka àwọn ẹni rẹ̀ ní lépa bá wọn nínú dáadáa láéláé nígbà wọn hmm. ẹlẹ́ẹ̀kejì ni wípé òun wo àtúbọ̀tán òun pẹ̀lú ìyàwó ìnú ilé despite wà fowó ọjà rò pé àtúbọ̀tán òun ò tó rí láti jọ́ tó ń ti lò òun dẹ̀ ń fọ̀rọ̀ lọ́wọ́ àtúbọ̀tán ọ̀sẹ̀ kí ni kò tó bọ́ọ̀ ló ṣe mọ̀ kò tí láti ìyàwó kan tó kọ́ fẹ́ ó ti kú ọ̀fọ̀ ọmọ mẹ́rin ilẹ̀ ó ní yà ń jẹ àwọn ọmọ mẹ́rin rìn èmi náà testify ó wá ní òun ó ní òun wà ń gbìyànjú láti sọ fún obìnrin oníbọ̀tọ̀ obìnrin ọ̀tẹ̀ láti mọ̀ fìyà jẹ ọmọ rẹ̀ ó lóun wá ń wò pé òwò dàbí ẹni kóun lajú lẹ̀ àbùsí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ òní. ok tó bá kọ̀ wọ́n tó bá kọ̀ táwọn ọmọ yẹn máa lámòjútó máa ń pa àwọn títà yìí tiẹ̀ kí àwọn ọmọ wà níbòmí. ara amọ̀ ara lọ́wọ́lá hàlù nínú olóòrè rẹ̀ ṣùgbọ́n yí pé kíkọ̀ lọ́wọ́ and next thing tó bá fẹ́ lómi wá ṣé èyí túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ wá yẹn ó lè máa fẹ́ràn àwọn ọmọ yẹn lójú ayé lójú rẹ̀ kó máa ṣe ṣé o rí pé kí yẹn lè kó ọmọ ẹlòmíì mára yí pé ká tọ́ bíi tiwa ẹ̀bùn ni ẹ̀bùn ni màmá tí ó bí wa bàbá wọn jáde láyé ńgbà tí wọ́n wà ní kékeré. orogún màmá wọn màmá tí wọ́n wà lọ lọ́kọ́ ń bò mí. orogún màmá wọn ló tọ́ wọn dàgbà nígbà tí wọ́n wá fẹ́ lọ ilé ọkọ ní orogún màmá wọn yìí ní wá lọ kí màmá tòótọ́ màmá wa ń béèrè pé kí ni ìtumọ̀ màmá tòótọ́ wọ́n ní màmá tí ó bí ẹ gangan màmá wa ń béèrè pé ṣé màmá mi tún wà tó bí àwọn gangan yàtọ̀ sẹ́yìn torí pé kí ni bí wọ́n ṣe rè wọ́n wọn ò jẹ́ wọn ó tiẹ̀ mà tàbí kó tiẹ̀ ní torí tí wọ́n ń ṣe é fún màmá wọn ò ṣe fọ́mọ wọn kankan bẹ́ẹ̀. àwọn torí wọn jáde ń léere wọ́n rè wọ́n ní tirire wípé gbogbo ọmọ responsibility rẹ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àwọn ẹni jọ̀hún tó pé tí wọ́n bá rọ́mọ ọlọ́mọ ń ta tí misbehave wọn ò discipline rẹ̀ láti tàn lọ lé wọn ni tó dẹ̀ pé àwọn ará ilé ẹ̀gbọ́n wọn ó tún mọ èèyàn ẹ̀ṣẹ́ jàre tí ò jọ gbogbo tó ti dojúrú mọ́ nísìnyí kọ́ńkọ́jà abẹ́lẹ́ olúkálùkù ń ṣe tiẹ̀ nísìnyí ẹ̀san rẹ̀ náà ń dẹ̀ ń dé bá àwùjọ so irú bá àwọn àwọn kan wà báyẹn but àwọn kan wà tó jẹ́ wípé no me and my husband ni wọ́n wà bẹ́ẹ̀ tọ́ tọ́ even lórí ọmọ tí wọ́n gan ó máa ti ẹ̀gan tó ọba wo ilé ìtàn sọ ìgan bọ́yọ̀ máa ti ẹ̀gan náà kò sámójútó kan gidi sọ́wà so ìmọ̀tara ẹnìkan ló fẹ́ wà fún kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ ṣùgbọ́n tó bá sọ yí pé tú mi òun ló request pé tú mi ilẹ̀ ṣọ́n pé kó lóun nù tóbìnrin bá ní tú mu rẹ̀ lòun munafiqat na. àwọn obìnrin tí wọ́n ń béèrè fún kúlùhùn á mùnáfíkì obìnrin ni wọ́n ní sábà rẹ̀ so kìí ṣe kíkọ ní solution rẹ̀ so ẹ má bínú ah, question mi. lórí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn close mọ́ and my own view wọ́n fẹ́ wo bó ṣe sọ yìí bó ṣe mú sí nítorí my own view ọlá tí ọlọ́run fún ọkùnrin pọ̀ lórí obìnrin bẹ́ẹ̀ wọ́n débi pé dàmí tá a bá jọ ń sọ̀rọ̀ kíní ó máa ń dàbí pé obìnrin they don't have feeling we don't see that they have any feeling as if they are element to be play with no. no ẹni rẹ̀ tó pẹ̀lú obìnrin. ẹ má bínú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ environment mi àti pé tí àwọn àtàpẹ̀rẹ̀ wa lọ́mọ ya tàbá jọ ń sọ̀rọ̀ oníkàlùkù wa mú wa pé ó lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run sún fún mi ní ìpínlẹ̀ báyìí ọlọ́run sún fún mi ah. fún àpẹẹrẹ mo náà mọ̀ ya kan wọ́n tó wáìbẹ̀ wọn ní issues issues hmm. because of it ó wò pé the person kò ní the second wife. Mm? ẹ má bínú kí ẹ ti mọ why. ẹni tó bá ní problem pẹ̀lú ìyàwó kan kì í ṣe second wife ní solution. so along the line ó rí second wife. àwọn tí wọ́n nídìí tí wọ́n ń ṣe second wife àwọn ni àwọn tí wọ́n ní problem pẹ̀lú ètò wà nílé. ẹni tó ní second wife. Yeah. because our majority believe pé when problem come ká dẹ̀ ti bóbìnrin yẹn sọ̀rọ̀ bí a ti kò gbọ́ nẹ́ẹ̀sì pé ká fi sáyé ẹ̀ then ta ni oníṣẹ́fọ̀n ó rí ẹni tó fẹ́ fẹ́ lóun lè pè ń wáìfì ṣá ó rí ẹni tó fẹ́ ó travel kún Lagos state lọ sí Kano for us to know bí tension ṣe farm to them lọ sí Kano orí àwọn parents obìnrin yẹn they accept so along the line information yẹn wá bọ́ sí etí ìyàwó ti lé àná lọ báyìí pé jọ̀má bínú àwọn kan tí wọ́n ti accept yẹ hmm. ní ọ̀hún kó mú àwọn èèyàn wá kó náà sọ̀tọ̀ ẹ pé inú fámìlì ẹ̀ kan ní àbáṣá kìdò nǹkan ìfún wọ́n àtẹ̀tẹ̀ pé oúnjẹ kó jẹ́ mùsùlùmí kó dáa nínú àwọn fámìlì wọn relative mi wọ́n tún lọ bá wọ́n tún wọ́n mọ̀ wọ́n dẹ̀ ti di pé ẹsẹ̀ mọ afẹ́fẹ́ ni ìgbà tí information bọ́ sí ti ìyàwó sílé ó sọ pé òkèwọ́n ti gbà ó lè fi ti the other one. ó ti gbọ́ àbò ti gbà. ó bóun ti gbọ́ sí ti ìyàwó lé lẹ́nu. ta ló lóun gbọ́ ń ìyàwó tilé ńgbà tó gbọ́. tó gbọ́ information yẹn. ó lóun ti gbọ́. ó bọlọgọ ọkọ ẹ. ó bí ọkọ ẹ. àwọn ìwà kan tó dá misunderstanding sílẹ̀ ó tọ́ láti rectify. ó wá pé òun ti gbà òun ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ rán yẹn ti gbọ́ sí ìyàwó tilé ẹ̀ lẹ́nu. ìyàwó tilé lẹ́nu. and now the second one tún ti lọ bá tí the family ti accept pé ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ lélẹ̀ ilẹ̀. ọ̀dọ̀ kí ni kò dẹ̀ sì ti sọ fún in the first place. ọlọ́run ti kọ́. ìyẹn bẹ́ẹ̀ wọ́n epo ábí ẹ bá bínú ó rí. dọ́ọ̀ mà pé n tí mo sọ ti ṣe nísìn pé ẹni tó ní problem pẹ̀lú tilé kìí sóun ló ní ìdíyàwó kejì ẹni tí ò ní problem yẹn ni ó ní ìdíyàwó kejì torí wípé ó ti ní dáadáa kan ó wá fẹ́ dáadáa sí i ọ̀fẹ́ ah. àjẹkún àjẹkún dáadáa ló ń fẹ́ ṣùgbọ́n ètò ní problem pẹ̀lú ilé tí ò lè yanjú rẹ̀ kò ní yanjú tí yẹn náà kò ní yanjú tó yẹn náà so sórí problem tí ń ṣẹlẹ̀ ni wípé ọgọ́ọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde gan kìí ṣe stable home wọn ò rí ẹ̀kọ́ bá a ṣe gbé lọ́kọ láya pẹ̀lú àwọn òbí wọn wọ́n dẹ̀ tún bọ́ síta ọgọ́ọ̀rọ̀ àwọn afáà tí wọ́n ń rìn mọ́ àwọn gan náà ò ní ẹ̀kọ́ níbi eléyìí tó ti yẹ báyìí nísìn bí ìgbà tó wá di pé ilé mòoru ẹ̀dẹ́ nítalẹ̀ kò sí ọ̀gọ̀rọ̀ kan heka náà ni he islam ilé ṣàhesọ kì í ṣàheka ẹ̀kọ́ ni tí wọ́n rèèyàn lé lórí ibi tadarruj ní ẹsẹẹsẹ eléyìí lọ́kàn nìsín àti ṣe eléyìí tán ó kélé yìí àti ṣe eléyìí tán ó bó ṣe jẹ́ nìyẹn ló ń fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ tó ń kọ̀sẹ̀ ní pé tó need kò má masala arábìnrin wa ó fi gbogbo ayé sunkún òun fẹ́ kọ́kọ́ òun ò ṣe má rí advice wípé ọdún mélòó lẹ́yìn tí ń gbé pọ̀ ogún ọdún ọmọ mélòó lẹ́yìn tí ní ọmọ mẹ́fà kí ló wá fẹ́ ṣe òun fẹ́ kọ́kọ́ òun fẹ́ fẹ́ ọkọ mi ni ẹ mú sùúrù tọ́ ọ bá fẹ́ mi gan ọkọ ni torí ìwọ̀tọ́ fẹ́ kọ ológun ọdún pẹ̀lú ọmọ mẹ́fà tó wẹ̀yìn wò ṣé tuntun wo lọ́wọ́ fẹ́ mánéjì rẹ tí ó rí ọ mánéjì tí ò fi ní fail ntẹ́mi wọ́n ní kí lèmi ń sọ mọ́ ní ntẹ́mi ń sọ ni wípé Asia aleyhisselam ọba ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n ọba gan confam ẹ̀bẹ̀ inú fẹ́rẹ́ ọba lò kọ́dẹ̀ bára rẹ̀ jẹ́. ilé mùsùlùmí ni kò lè burú tó Fìràhùn ìwọ gan ò lè dé asia lè so lọ máa mánéèjì ẹ̀ mélòó ló kù fẹ́ lò láyé ọmọ mi ọkọ mẹ́ta ọ padà sí náà ni 讲完了你要闭。